mojire mojire lẹ́tọ̀ ètò ni mojire lónìí ọjọ́ ajé ọjọ́ monde tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án mojire pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ adélànkẹ́ ohun tí kò kí ṣùgbọ́n tó mi létìpilẹ̀tìpilẹ̀ mo jíire o. kò sẹ́ni lè yí padà láéláé. ṣé àlàáfíà lẹ jí? bẹ́ẹ̀ ni mo ní ṣé àlàáfíà lẹ jí? mo jíire lè tó ẹ etí ìgbọ́ mi lónìí ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án àlàáfíà ni fún yín o. ewu ọgbọ́n yín tí kò lóun ta o àgbà òkùnkùn ṣubú lẹ̀. ìbàrẹ̀ o arúgbó ọjọ́ ìbàrẹ̀ o àtiyọjọ́ ìbàrẹ̀ o olódù tó mọ̀ àrè ìbàrẹ̀ o ọba mi atẹ́ni gbẹjẹgbẹjẹ ìbàrẹ̀ o lónìí ọjọ́ ajé tó gbẹ̀yìn ní oṣù kẹsàn-án ìbàrẹ̀ o olódùmarè ìjìnlẹ̀ ni ó ṣe àní ẹ̀yìn ni ìjìnlẹ̀ ẹ ju àwọn ìmùlẹ̀ lọ adé yàtọ̀ sáwọn ìmùlẹ̀ tí ń fẹnu gbòbì nílédi bẹ́ẹ̀ ni ẹ̀yin la fani lọ́wọ́ múni débẹ̀ ẹ yàtọ̀ sáwọn ẹni tí ń fi ní mọ̀nà títí ń gégi dínà ẹni ìbàrẹ̀ olódùmarè ìbàrẹ̀ o aṣíwájú ẹni débẹ̀ má fi ni síbẹ̀ lọ Mojíire lètò lówùrọ̀ yìí ọjọ́ ajé twenty six september twenty twenty two ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án Mojíire o ṣe é jíire ṣé àlàáfíà lẹ jí ire owó ire ọmọ ire àìkú baálẹ̀ rọ̀ kó wáyé wá lónìí o ẹ etí ìgbọ́ mi. ẹlẹ́dá ó ní ìgbàlè o. mo ní lónìí sẹ́ lónìí ọjọ́ ajé ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù yìí ajé kó wọlé yín o ajé kó fọ̀dẹ̀dẹ̀ yín ṣe bùgbé kẹ́ẹ̀rájé jẹun kẹ́ẹ̀rájé lò àní lónìí sẹ́ gbogbo ire tí ń bẹ nínú ọjọ́ òní pátápátá kí ire bẹ́ẹ̀ kó jẹ́ ti yín o òfò àti àdánù ti bẹ nínú ọjọ́ òní kò ní yalé yín kò ní yọ̀ dẹ̀dẹ̀ yín o ẹ ò ní ṣòwò ṣọ́ọ̀tì o ojú òní tì yín gbogbo tẹ bá rìn sí lónìí kẹrìíre gbámú láṣẹ olódùmarè ẹ ti jí ire lónìí o ẹ ní kọ àgbákò mo dẹ̀ ti jí ire lónìí o ẹ ní jì sọ́fìn ayé ẹ ti jí ire lónìí o ẹ̀wọ̀n ayé ò ní mú yín mọ́lẹ̀ o wọn ò ní fẹ́ gba fún yín lóúnjẹ láṣẹ olódùmarè Mojíire lẹ́tọ̀ pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ Adélànkẹ́ Mojíire o. ẹlẹ́dàá mi ẹ máa gbà pé ẹlẹ́dàá mi kò ní ọmọ ẹlẹ́dàá mi ẹ máa gbà pé. Elédùmarè ò ní gbàgbé ìrọ́ lónìí àní Olódùmarè gbogbo ọ̀rọ̀ tó ti bórí sọ lálẹ́ àná àtèyí tó ti bá sọ lónìí àtèyí tó tún bá sọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́dùmarè yóò ṣe fún ọ bẹ́ẹ̀ ló máa rí o àní bẹ́ẹ̀ ni yóò rí àṣẹ Olódùmarè ti gùn mo jíire o kí lohun tá a tún fi rán mi sí ọ lówùrọ̀ yìí ọ̀rọ̀ àmọ̀ràn ó ní mo tún mú fún ọ yìí ẹ̀yin olùfẹ́ mi àti olùgbọ́ mi lórí ètò yìí kí lóhun tí a tún mú wá fúnra wa lówùrọ̀ yìí o kí lóhun tí lódùmarè tún ní kí tún bá ọ sọ yìí òun ni mo pe àkórí rẹ̀ ní òwò tí ò pé unprofitable business má bá wọn kówó o ọ̀rọ̀ ìyànjú mi sí ọ lówùrọ̀ yìí bí o ti ń lọ sí ibi iṣẹ́ rẹ àti sí ibi okòwò nítorí wípé irú òwò tí o bá kówó lé ni yóò sọ irú èrè tí wàá jẹ olùfẹ́ mi àti olùgbọ́ mi àní kó gbọ́ mi sẹ́ẹ̀ lówùrọ̀ yìí nítorí wípé irú òwò tí o bá kówó lé ni yóò sọ irú èrè tí wàá jẹ bọ̀ o gbogbo òwò tí wọ́n bá fi lọ ènìyàn náà kọ́ ló ń yára kówó o bẹ́ẹ̀ ni nítorí náà rí i dájú wípé ó ṣe ìwádìí jinlẹ̀jinlẹ̀ ó ṣe ìwádìí tó jinlẹ̀ lórí irú òwò èyí òwò tí wọ́n bá fi lọ̀ ọ́ tàbí tí wọ́n polówó fún ọ kó o tó kówó lé lónìí o o ò ní bọ́ sọ́wọ́ agbénidá o òfò ó kéré ó pọ̀ kò ní ya ilé rẹ o kò ní ya okòwò rẹ ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ ṣòfò tí ò fẹ́ pàdánù ó gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣèwádìí jinlẹ̀jinlẹ̀ kó tó dáwọlé okòwò tàbí kó tó kówó lọ́jà kan o òwò tí ò bá mọ̀ ojú rẹ̀ dájúdájú má bá wọn kówó lé lónìí o òwò tí ò pé òun lóhun tí mò ń bá wọn sọ lónìí má bá wọn kówó lé o bẹ́ẹ̀ ni ìwọ olùgbọ́ mi bí mo ti ń ṣe bí mo ti ṣe ń gbà ọ́ nímọ̀ràn bí mo ti ṣe ń là ọ́ lọ́yẹ wípé kó o ṣọ́ra fún irú òwò tí wàá kówó lé lónìí hmm. bẹ́ẹ̀ ni. Hmm. kó o má ba kówó lé òwò tí ò pé nítorí tí ènìyàn bá kówó lé òwò tí ò pé ó lè sọ ènìyàn sínú àdánwò àti gbèsè má kówó lé òwò tó o mọ̀ dájúdájú o rí i dájú wípé òwò tó o mọ̀ nípa rẹ̀ ló kówó lé o bí mo ti ń gbà ọ́ nímọ̀ràn pé kó má kówó lé òwò tí ò pé òwò tí o mọ̀ nípa rẹ̀ ǹjẹ́ o tilẹ̀ mọ̀ wípé àwọn òwò kan wà tí o mọ̀ wípé òwò tí ò pé ni àwọn òwò kan wà sẹ́ẹ̀ àwọn òwò kan wà tí ò pé tí kò yẹ kí o kówó lé tó yẹ kí wọ̀ngàn fún ààrẹ ṣe gàyà fún kó o sá fún nítorí tí o bá kówó lé o lè dá o dúró tàbí kó gégi dínà àti tẹ̀síwájú rẹ nítorí pé òwò tí ò pé ni wọ́n bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi má bá wọn kówó lé òwò tí ò pé lónìí o hmm. ìwọ olùgbọ́ mi lónìí ọjọ́ ajé ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ohun tí mò ń sọ fún ọ ni wípé òwò tí ò pé má bá wọn kówó lé kí ni òwò tí kò pé tí o kò gbọ́dọ̀ bá wọn kówó lé lónìí ìwọ olùgbọ́ mi àwọn yí mẹ́ta kan wà tí o kò gbọ́dọ̀ bá wọn kówó lé lórí nítorí òwò tí ò pé ni wọ́n àwọn yí yìí ni màá máa yànnàná lórí ètò yìí lówùúrọ̀ yìí kó bàa lè yé wa kí ni àwọn yìí tí mò ń sọ nípa rẹ̀ yìí yìí alákọ̀ọ́kọ́ tí o kò gbọ́dọ̀ bá wọn kówó lé lórí òun ni mo pè ní ìlara <laughs> olùgbọ́ mi òwò tí ò pé ní o má bá wọn kówó lé lórí yìí ẹlẹ́ẹ̀kejì èyí tí mo máa sọ lórí ètò yìí lọ́sẹ̀ yìí òun ni ìgbéraga òwò tí ò pé ní o torí pé ìgbéraga òun ni ìgbéra sọ́lẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta. E èyí tó gbọ́dọ̀ sá fún tí o kò gbọ́dọ̀ bá wọn kówó lé lórí bó tilẹ̀ wù kó rí òun ni ìmẹ́lẹ́ má gbàgbé ìyà alákọ̀ọ́kọ́ tí mò ń sọ nípa rẹ̀ òun ni ìlara ìyà ẹlẹ́ẹ̀kejì òun ni ìgbéraga ìyà ẹlẹ́ẹ̀kẹta òun ni ìmẹ́lẹ́ àwọn òwò tí ò pé mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí rí i dájú wípé o kò bá wọn kówó lé nítorí àkókò mi lórí ètò yìí mo jíire pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ìlara òwò tí kò pé bẹ́ẹ̀ ni òwò tí kò pé ni kí ènìyàn máa ṣe ìlara àwọn tí orí ń gbà fún lọ́wọ́lọ́wọ́ òwò tí kò pé ni kí o máa fi ìlara gégi dínà ìrànlọ́wọ́ fún ọmọ ẹlòmíràn òwò tí kò pé ni ìwọ olùgbọ́ mi lówùrọ̀ yìí jẹ́ kí n fi yí ọ wípé kò sí ẹni tí yóò kó aṣọ ọmọ ẹlòmíràn sínú omi láti fọ̀ tí ọwọ́ ẹrù ẹni bẹ́ẹ̀ yóò dọ̀tí rárá o àníṣe kò sí ẹni tó lè kó aṣọ ọmọ ọlọ́mọ sínú omi láti fọ̀ tí ọwọ́ tirẹ̀ náà yóò dọ̀tí àní tí ọwọ́ tirẹ̀ náà yóò dọ̀tí sẹ̀ kò ṣeé ṣe tí o bá ń fọ̀ aṣọ ọmọ ọlọ́mọ ọwọ́ tirẹ̀ náà yóò máa mọ́ni ṣùgbọ́n kò sí bí o ti ṣe fẹ́ fi ẹrẹ̀ yí aṣọ ọmọ ẹlòmíràn tí ọwọ́ tìrẹ náà kò ní yí ẹ rẹ̀ òwò tí kò pé ni o má bá wọn kówó le àní ìlara sẹ́ẹ̀ òwò tí ò pé má bá wọn kówó le lówùrọ̀ yìí o hmm. olùfẹ́ mi àti ẹ̀yin olùgbọ́ mi gbogbo ẹni tó bá ń bá oníre yọ̀ ire kì í jìnnà sírú wọn o ṣùgbọ́n onílara ẹ̀dá ẹni ẹ̀yìn ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ máa ń padà jẹ́ nígbẹ̀yìngbẹ́yìn o ìwọ olùgbọ́ mi lówùrọ̀ yìí orí ò ní dá ọ padà sẹ́yìn o nítorí náà ni mo ṣe ń sọ fún ọ wípé òwò tí ò pé má bá wọn kówó le àníṣe ìwọ olùfẹ́ mi àti olùgbọ́ mi ẹni tó bá ń bá oníire yọ̀ ire kì í jìnnà sí irú wọn ṣùgbọ́n onílara ẹ̀dá ẹni ẹ̀yìn nírú ó máa ń padà jẹ́ o nítorí náà ni mo ṣe ń sọ fún ọ wípé òwò tí kò pé ni o má bá wọn kówó le lóòótọ́ ó lè jẹ́ wípé ìwọ ni ọlọ́run fi ṣe sábàbí tó fa ẹni ọ̀hún lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹni tó ràn án lọ́wọ́ <laughs> ọ̀rẹ́ wa má tún fi ìlara já ọwọ́ rẹ̀ gbà lọ́wọ́ ẹni tó ràn án lọ́wọ́ o bẹ́ẹ̀ ni nítorí òwò tí kò pé ni má bá wọn kówó le àní nítorí sẹ́ nítorí pé o rò wípé irú ẹni bẹ́ẹ̀ ti ń ṣe àṣeyọrí jù ọ́ lọ tàbí ó ti ń ṣe rere ju bí o ti lérò lọ nítorí náà o fẹ́ fi lára já ọwọ́ rẹ̀ gbà lọ́wọ́ ẹni tó ràn án lọ́wọ́ hmm. òwò tí kò pé má bà wọn mo sọ fún ọ ó dára kí ènìyàn ti ara rẹ dìde ju kí ènìyàn ti ara rẹ dẹni ìjákulẹ̀ lọ ọ̀rẹ́ mi máa gbọ́ ẹni tí ó ara rẹ dìde yẹn lè wá padà wá di olùrànlọ́wọ́ fún àrọ́mọdọ́mọ rẹ ṣùgbọ́n tí o bá fi fa irú ẹni bẹ́ẹ̀ lulẹ̀ má gbàgbé wípé àrọ́mọdọ́mọ rẹ ló ti fà sínú ọ̀fẹ́ ayérayé rẹ o òwò tí ò pé ni má bá wọn kówó le nítorí pé àgbà tó bá gbin ẹ̀fọ́ ọ̀kà ọmọ irú wọn á jẹ níbẹ̀ o òwò tí ò pé má bá wọn kówó le èyí ni mo fi ń fi iṣẹ́ ẹkú oríire ránṣẹ́ sí àwọn akẹgbẹ́ mi ní Super Media Academy tí wọ́n gbé igbá orókè nínú iṣẹ́ àjùmọ̀ṣe wọn àwọn ikọ̀ group three tí ọ̀gbẹ́ni ànífowóṣadé nìyí léwájú wọn ẹ kú oríire o ẹ̀yin group three èmi ọmọ yorùbá àjórúkọ bí òyìnbó àti àwọn ikọ̀ mi group one à ń kí yín wípé ẹ kú oríire o <laughs> ọ̀rẹ́ rẹ ṣoríire o wá ń bínú ṣèbí ọ̀ràn ti dọ̀lé olóríire ni torí pé ọ̀rẹ́ rẹ jọba ó yẹ kínú rẹ ti yẹn náà máa dùn ní nítorí pé ìwọ náà ti padà dọ̀rẹ́ ọba bọ́ọ̀rẹ́ rẹ ò bá jọba ìwọ náà ò ní dọ̀rẹ́ ọba bọ́ọ̀rẹ́ rẹ ò bá jẹ gómìnà kò ṣeé ṣe kí ìwọ náà kó dọ̀rẹ́ gómìnà o èyí ni mo fi ń fi iṣẹ́ kú oríire ránṣẹ́ sí àwọn akẹgbẹ́ mi tí ọ̀gbẹ́ni anífowóṣadé nìyí léwájú wọn èmi ọmọ yorùbá àti àwọn gbogbo ikọ̀ group three àwa ikọ̀ group one à ń kí wípé ẹ kú oríire o má gbàgbé ohun tí mo bá ọ sọ lówùrọ̀ yìí òwò tí ò pé ni má bá wọn kówó le ẹ̀yin olùfẹ́ mi gbogbo ẹ dì í mú lónìí o bí ẹ ti ń lọ sí ibi òkòwò yín ẹ ní bọ́ sọ́wọ́ agbénidá o òwò tí ò pé ẹ má bá wọn kówó le. wọ́n máa fèyí ṣe lọ lórí ètò lówùrọ̀ yìí a ó tún máa pàdé lówùrọ̀ ọ̀la ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ìpolówó làgó mú owó ẹ wá polówó lórí ètò yìí ẹ bá wa dòwò pọ̀ ká fi tiwa gbé tèyí lárugẹ ẹ máa pè mí sórí aago mi zero eight one six four two two seven eight sixty tàbí zero nine one five seven five six four nine nine five ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ alátagbà mi ẹ̀kànnì abánifò mi abẹ́yẹfò twitter at adé ọmọ yorùbá ẹ lè lọ sí youtube kẹ́ ẹ bá mi pàdé kẹ́ ẹ máa gbọ́ ètò yìí náà ní youtube youtop tv ní kẹ́ ẹ tẹ̀ síbẹ̀ Mojíire lẹ́tọ̀ ètò ní Mojíire pẹ̀lú ọmọ yẹn olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá àjórúkọ bí òyìnbó ẹ máa yáṣẹ́ o. de